نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين فنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلوا ضالون بل نحن محرومون قال أوسطهم ألم لكم لكم لنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت ولا تقم كصاحب الأوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا ثم إيمان السلام عليكم ورحمة الله وبركاته وقال الله سبحانه وتعالى أو بسيط كواني بلاي أكبر تسرع في ولي إلا أن يوم أكبر أكبر àlékún ike àti kí àfún àlọ́lọ́ sọ́lọ́lọ́ àwọn àríwá àríwá sọ́lọ́ àti àwọn aráàlú àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń tọ́ ọjọ́ ìlànàbí náà tí ó fi dèjọ́ ìṣẹ̀lẹ̀rùn àjọrọ̀ oríjọ́ kan ṣoṣo rẹ̀ ó ti àwọn ọlọ́ni kan nínú àwọn tí ó bá ń àyèlera náà. Suratul Qalam ó náà ní àwọn àlejò àlàyé rẹ̀. Ìjọba bá sọ yí pé àwọn obìnrin láàyè ضال والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم àwọn ìwà tí ànábì sallallahu alaihi wa sallam tí ànábì ní lọ́wọ́ tó fi di pé Islam wá di tó fẹ́ káàkiri gbogbo àgbáńlá yìí àti pé báwo ni àwa mùsùlùmí ṣe fẹ́ kó ẹ̀sọ́ pẹ̀lú ìwà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ ìwọ tó fẹ́ ṣe dáwà ìwọ tó fẹ́ pe àwọn èèyàn síbi tọ́lọ́wọ́n bá ìwọ tó fẹ́ kí àwọn èèyàn kí wọ́n ṣe súnà ní mọ̀lẹ́bí yìí ìwọ tó fẹ́ káwọn èèyàn gba tiẹ̀ gẹ́gẹ́ bí oní súnà láwùjọ dandan ni kó kẹ́sọ̀ọ́ pẹ̀lú wà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ń ṣàlàyé àwọn ìwà tí kò sí àfijọ ti arí lọ́dọ̀ àdìmẹ́lì wa sallallahu alaihi wasallam ọlọ́run bá fi sọ wípé wà innaka la ala khuluqin azim. wà innaka la ala khuluqin wà innaka la ala khuluqin ìwà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ó gba ẹ̀rí ìwà ànábì jẹ́ láti sẹ́mẹ̀ ẹ̀dá kò jẹ̀mọ́ èèyàn mélòó nínú wa ènìyàwó ẹ lè gba ẹ̀rí ẹ̀ jẹ́ èèyàn mélòó nínú wa iná ẹni ọkọ rẹ lè fọwọ́ ẹ̀sà pé lágbájá mashallah ìwà rẹ dá èèyàn mélòó ni òbí ẹ lè fọwọ́ ìwà tó dáa sọ ìyá nípa rẹ èèyàn mélòó ni ọ̀rẹ́ alábàágbé ẹ ló lè fọwọ́ sọ̀yà àwọn tá a jọ ń gbé ayé mi ká mọ̀ wá sọ pé láti òkè sẹ́mà ọlọ́run wá sọ fún ànábì wípé wà innaka la ala khuluqin azim. wà innaka la ala khuluqin azim. wà innaka la ala khuluqin azim. àwọn àrùntẹ̀ ìjọba bá sọ yìí gẹ́lẹ́ bó ti rí náà nìyẹn àwọn ìwà tí ànábì wa sallallahu alaihi wasallam tí àkọọ́lẹ̀ gbé wá pé ànábì wù sí àwọn èèyàn àríwí pé tọ́ àwọn ìwà yìí lágbára púpọ̀ àwa lérí bí ànábì ti máa ń bá àwọn mùsùlùmí tuntun lò àti àwọn tí wọ́n fẹ́ kí ẹ̀mí wọn kó dúró déédéé lórí ìtọ́lọ́mọba níjẹjọ aṣọ àlàyé bí ànábì ṣe bá àbúdárì àti àwọn ẹ̀kọ́ tó jáde ńbẹ̀ nípa kófì ìsìlámù rẹ̀ pamọ́ àwọn mímọ́ níbẹ̀ náà tún ni a tún rí ẹlòmíì náà tó yẹ pé anábìwá Muhammad sallallahu Alaihi wa sallam anábì tó pa aláṣẹ kókò náà fi ìsìlámù rẹ̀ pamọ́ ó náà ní àfàwà Amr ibn Abasa as-Sulami àfàá yìí radiyallahu anhu àwọn onítọ̀ kọ́lọ̀ kọ́ bá ní kẹ́ wọn wọ́n ní àfáà yìí nínú àwọn tó tètè gba Islam kódà a rí nínú àwọn míì tí wọ́n kà á wípé tí wọ́n bá ń ka àwọn tó gba Islam lé ní èjì ẹ̀ta ẹ̀rin nínú ọ̀ràn wọn kò lè kọjá nàbà fọ́ afa yìí òun ni wọ́n sọ bí ó ṣe gba ìsìláàmù fúnra rẹ̀ fún wa àti ìwà tí ànábì fi bá òun lò sọ́lá wa sọ́lá tó fi jẹ́ pé àwa náà gbọ́dọ̀ kẹ́sọ̀ọ́ pẹ̀lú oníbídà agbọ́dọ̀ kẹ́sọ̀ọ́ pẹ̀lú ẹni tí ń táwa ń ṣe òtí yé kó lè bá a rí dáadáa nínú tá à ń ṣe yẹn kó nà lè bàbá a ṣe. afáàyè ó ní kó tún wàhánà fìlì jàhìlì yà àbúrò àmì náà sálábọ̀lá àlà amúrò ibùdó abasa ó ní òun gẹ́gẹ́ èrò tó wà lọ́kàn òun ni wípé òun máa ń lo gbogbo àwọn èèyàn wípé inú àmì wọn wà. àmẹ́sìkò sọ́mọ̀ ẹ̀ sí àwọn mùsùlùmí ló gbà lérò ní àbí àwọn kèfèrí ìgbà tiwọn. alákọ̀ọ́ lẹ́yìn lákìn náà sọ̀rọ̀ wọ̀lọ́ alẹ́ òun náà ní pé àwọn kèfèrí ìgbà tiwọn náà nì. yẹn ni pé ọkùnrin yìí fítírọ̀ ń ṣiṣẹ́ ní ara rẹ̀ sàgbé fitrọ mi ni pé nígbà tí àwọn afásọ̀rọ̀ yìí nípa ọ̀rọ̀ tọ̀hìrì wùdúdùlá ìgbà ọlọ́run bá ń bẹ wọ́n sọ pé nínú àwọn dàlá ìlú tá a fi sọ ọlọ́run bá ń bẹ nínú ẹ̀ náà ni àwọn dẹ̀lí ìlú kiri o tó jẹ́ fitrọ ìyà tó jẹ́ fitrọ àtọ́gbẹ́ àdámẹ́ àwọn àlọ́ hadith àbúrò ìpolówó òṣèlú ọba ní bámi mauludin ilà wà yóò fa àbàwáwù yóò hawìlà níhìyà yóò mọ̀ so fàyidá ndékì fitrọ ọlọ́run àbẹ́bí ni kò sí kò sí ọmọ kò sí ọmọ ẹ̀kẹ́kẹ́ tí wọ́n bí hmm. àfi kó jẹ́ wípé orí fítírọ̀ ni wọ́n bí sí àdámọ́ ìjọ́mọ nìyẹn wípé tó o bá di ayé káni gbogbo wa máa ti ń bí wàhálà láyé kò sí bàbá kankan tó sọ pé máa bọ̀ ní sọ́ọ̀sì máa bọ̀ níyàwó máa bọ̀ mọ́sáàsì gbogbo apátánà ìsìlámù lánàá ṣe. Hmm, ó ṣọlá ní gbogbo ọmọ kọ̀ọ̀kan ni wọ́n bí sórí fítírọ̀ àdámọ́ yẹn ọlọ́run ti dá wọn láti fẹ́ràn You have with that. ṣùgbọ́n àwọn òbí ẹ̀ ní òwò akọ́ni yẹ̀wù tó gbé yàwù láwọn ṣe kíni o àwọn ṣe. àwọn yóò nasara ni abukasa ni nasara àwọn òyìn ma jésà ni abukasa ni ma jésù. so àmọ́ ìgbẹ́ yìí làwọn èèyàn tó jẹ́ yí pé wọ́n á kú lórí fitirọ. ربا واحدا أمعل فربي أدين إذا تقسمت الأمور الأدين إذا تقسمت الأمور تركت اللات والعزى جميعا كذلك يفعل رجل بصير كذلك يفعل رجل بصير من àwọn وطوال لفترة قلنا لعمرو زيد بن عمرو بن نفيل tí a bá kọ rẹ̀ inú àwọn tó yẹ pé àwọn wà lórí fitrọ nígbà tí àwọn yẹn ń fi ẹ bọ kọ́pùlà kí ànábìgé ó tó dìde ní sallallahu alaihi wasallam kó tó di pé ọlọ́run ọba gbé lórí sábà fún ànábìgé kó mọ jí fẹ́ àwọn yẹn kẹ́pẹ́tẹ́ pé fitrọ wọn ò kẹ́ bá mu pé kí lè ń ṣe kéṣe bí ẹbọ nìkan o látàrí bí àwọn ìyàpọ̀ ọlọ́run ọba kan bí ọtí mímu Abubakar Siddiq radiyallahu ta'ala anhu nínú ẹni tó sọ pé ọtí òun kò kẹ́ ní òun báyìí kó tó di pé ìsìlámù gan hàn rọ́mà rẹ̀ sẹ́mi pé nígbà sọ yóò yẹ wa níbi ẹlòmíì wulẹ̀ ń bẹ kó tó gbọ́ yé pé fọ́tò yìí ò da nínú ṣẹ̀dá ìsìlámù gan ò láì kíkó ya fọ́tò. pé kí ni kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n tí ti fa gbọ́ wọ́n pé kí ló fẹ́ kí ló máa yára wọn bí. kó tó wá di kó sẹ́wọ̀n agbọ́ níwà sí pé òtí ẹ wulẹ̀ dá nínú ṣẹ̀dá sọ pé irú àwọn ọ̀tọ̀ fitiri ọ̀kẹ́ ló kọ́kọ́ gbọ́ àgbàgbẹ́ kan lọ́nà dáhùn tó fowó pé ó ní máa ń yàrá wa sáàkì ẹlòmíì ń bẹ wúlò lẹ́kì ìsìn naturally ah, kí ni kí ni kí kó so bẹ́ẹ̀ náà ní bẹ àwọn èèyàn kó yẹ pé láyé nígbà Muhammad sallallahu wa sallam kẹlẹ́ bí irú yìí واحدا ألف ربي الدين إذا تقسمت الأمور الدين إذا تقسمت الأمور ọlọ́run ti ẹ̀ ó ní pé ààrẹ ilẹ̀ kò ló jẹ́ ọ̀dà gbogbo olùsílẹ̀yìn ńlá bá ń ṣe kò ló jẹ́ ọ̀dà àwọn tó ń wá ìdá yìí. wàhídà àmàlì farabbi. tá a bá tiẹ̀ sọ pé a fẹ́ ní ọlọ́run gbẹ ìdí mi sọ̀rọ̀ kò ṣe pé bẹ́ẹ̀ wọ́n fún tíyà o. Hmm fitrọ kẹ̀mí kẹ̀mí ń sọ̀rọ̀ yìí pé ah, ọkọ̀ lọ́jẹ́ ṣé ọlọ́run kẹlẹ́ yẹ kó wà kó máa tó ayé ni àti kí ọlọ́run wa lọ lẹ́gbẹ̀rún ká ló gálí ẹgbẹ̀rún ọlọ́run. rọ́bà wáhìdá àmàlẹ́fà rọ́bì àdínú ìdá tọkọ sàmẹ̀tì ní ìsìn fítúrọ̀ kẹ́yìn ẹgbẹ́ ṣé ọgbẹ́lẹ́ pọ́lọ́ méjì wá mẹ́rin one thousand ọlọ́run wá wà. tí kò bá wá fẹ́ sọ pé ká ṣe báyìí. tí kò yára o ṣéyìn méjì bá jọ ń gbé yàrá kan jẹjọ rẹ́ǹtì lẹ́yìn skul ṣé bá jọ ń dáná papọ̀ yóò níjọ tí rẹ́sẹ̀tẹ̀ wà máa wọlé jẹ yóò nira ìgbólówó sí tí sọ̀bù bàkọ́ méjì tàbí kẹ́ máa lo cooking gas olójú méjì. àdínúdà kọ́kọ́ sàmàfì òmùrọ̀ àdínúdà kọ́kọ́ sàmàfì òmùrọ̀. bẹ́ẹ̀ni ibùdó amúlùmí nù fáyìn in tó ń wúrò nìyẹn tí fi wọ́n sọ pé tààrọ̀ kìtó láta wàlá ọ̀zà jẹ̀míà. tààrọ̀ kìtó láta wàlá ọ̀zà jẹ̀míà. كذلك يفعل رجل بعد بصيرا كذلك يفعل رجل البصير bàbá yìí ní òun ò ní báyìí ṣe àtúntà tẹ́ sí ní o àtúntà ní o wàlúùzà jẹ̀mí. gbogbo òsàtẹ́ kó kalẹ̀ mẹ́ka yìí ayélujára. ìjọ náà lọ́rùn àlejò ètí ìsìnwájú fún o. ìfitiri àdámẹ́tọ́lọ́wọ́ bá dá mọ́ ìfi sọ̀rọ̀. ilé àwọn fi gbà níbi sọlá ọ̀rọ̀ àṣọlá lẹ́yìn nípa àlámẹ́rin rẹ̀. àwọn ìṣòyìn pé wọ́n gbé gẹ́gẹ́ bí umar ẹni amini wọn bí wọn gbé ẹbí gẹ́gẹ́ bí ummata ọ̀rọ̀ pọ̀ lórí ìṣẹ̀dá ayé tiẹ̀ inú àwọn tí wọ́n jẹ́ kó rìfítọrọ yẹn náà ni wọ́n wá wà òun náà ni amúrú ibnu abasa as-Sulami náà sọ̀rọ̀ rẹ̀. amúrú ibnu abasa as-Sulami. wọ́n yà láàbù. òun náà ó ní ti tóun máa ń rò nígbà tó lọ sí ẹ̀ka bàbá mi. ó ní àdúnnù ànànàṣà kò sí tó máa wà kọ́ ọ̀ṣọ́ ǹdí pé àwọn èèyàn ti sọnù. وأنهم ليسوا على شيء وهم يعبدون الأوثان sẹ́yìn fún mánà táwọn olókè ló mú. ó ní orí pé àwọn èèyàn tí lórí nǹkan kan torí pé òòsàn ni mo jẹ́ ń sìn kí ni lóò kí ni nàbùtà ń sìn. ẹnì pé ẹlòmíì ń bẹ tó wá dé gbèsè tó ti ṣe bídíà alákọ̀wé míì tọpọlọ ẹ bá pé lóun ọ̀gá tí tó bá sẹ́kù lára rẹ̀. láti lóye yókè ọkọ yókè wọ̀ dáhùn ti ṣe àmà mọ̀lúdì àpòjúwe tó wá lọ tó bá dé àwọn àbá yìí kàn fẹ́ ọkàn fẹ́ ọkàn fẹ́ máa jẹ́ ká máa sọ alẹ́ nù títí wọn máa sọ fún pé kò tí ì rẹ́ẹ̀rí o. àwùlẹ̀ ìkan múlẹ̀ tẹ́kọ̀ọ́bù mi ń dúró ní àlìhà lọ́wọ́lá yàtúnlẹ̀ àlẹ́ ìhìn bùsọ̀rọ̀ kan ní báyìí. فمن أظلم ممن افترى على الله كذبا. àwọn àdámẹ́kẹ̀ ń bẹ tọ́lọ́kọ̀ ọba tó ti dá mọ́ wa ní gbogbo ọba tí ọwọ́ ọba ti ń ti wà ẹ̀kọ́ sẹ́ni síbi tí wọ́n ti sùn sẹ́ẹ̀kẹ́ sí kejì ara rẹ̀. tó bá ronú pé ah kí ni tó gbọ́ kí ni yẹn gbé ẹ̀sìn ni ah mo tètè rò pé kò yẹ kó láìsí náà o. ìtọ́jẹ́ tó jẹ́ kó rò bẹ́ẹ̀ náà ni fitrọ̀ wà lára rẹ̀ ọkùnrin ní òun wá ròyìn pé àwọn èyí kó lẹ́sẹ̀ máa lákòóso ẹni tó kó lẹ́sẹ̀ máa sin òòsà ẹ̀yin lẹ́ lọ́ra jí ẹ̀yin lẹ́ gbẹ ẹ̀yin lẹ́ gbé ibi ó wà ṣé ní ìlànà rẹ tẹ́sí fún ìjọba kan ní wọ́n sọ pé eléyìí ò lè jọ́ lọ. ó ní orí ìyẹn lè ń wà ó sábà ń wò ó ṣe àwọn yẹn wọ́n ti fàṣẹ̀mí ẹ̀ túbọ̀ lọ́jọ́ lẹ́nu mẹ́kàtà yọkùnrin àkàbàrà olóhùn lẹ́yìn kò pẹ́ sígbà náà ló máa gbọ́ ìró kan ìró kan wípé ẹnìkan ti jáde ní mẹ́kà tí ń sọ àwọn ọ̀rọ̀ kan tó ta tó yàtọ̀ sí ìbáwọn mọ̀ wọ́n ti fàkọ̀ àtúntò alára ọ̀sẹ̀ láti فقدمت عليه فإذا سلم مستخفيا جراء عليه قومه فتلطفت حتى دخلت عليه بمكة ọkùnrin nígbà tó ń gbọ́ afẹ́ká mẹ́kọ̀ọ́ yìí lọ́rọ̀ àwọn sàhábà إنما العلم بتعلمه èyí sì jókòó lé onítọ́lọ̀ padà ló gbàgbọ́ yé súnà àgbọ̀ ó lè gbọ́. sàlám falẹ̀ ìsàlmárù yóò lọ́dọ̀ àlìmá wàlẹ̀ ìfà àhù ẹlẹ́mí kàmán hùwà járí lọ ìfà àhù ẹlẹ́mí kàmán hùwà járí lọ. ìta sọ àbúdá lè fi jẹ̀dógún àtijọ́ ṣé àbúdá lè jókòó lé ní ó wá òṣèré yẹn lọ èyí ẹ̀ mọ̀ ń wọ̀ kẹ́ òṣèré sáà ṣe irú àlùkò yẹn ẹ̀ lè wá máa sí lọ́ọ̀dẹ̀ wa ni àlè wá sí lọ́ọ̀dẹ̀ rẹ̀ èyí ẹ̀ mọ̀ ń wá òdodo lọ gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tó ti jókòó jẹ́gẹ́dẹ́ kò sáyé bá àmì àrà àti ẹ̀ bísí fún ọ bísí kò sáyé wà sí mọ́ kò lè lékún mọ́ iṣẹ́ tí àwọn sálàfù ní pé ṣé wọ́n gbọ́ pé òdodo ń bẹ níbi kan kí ni wọ́n ṣe ọ wà lọ sílẹ̀ ilé mo ń wá òdodo lọ ilé làbá mi sọ yí pé. علمي معي علمي معي حيثما يممت ينفعني قلبي يا له لا بطن صندوقي قلبي يا هنا غلابتنا صندوقي فأقرب في طول البلاد وعرضها أنال مرادي أو أموت غريبا أنا مرادي أو أموت غريبا عفوا إذا ما بالك يعني للعلم حقا خرجنا نطلبه حيث سرنا ومن يرد هدى دينا فلياتنا حيث كنا فلياتنا حيث كنا وزاد لا بد منه وزاد لا لا بد منه كي لا يجوع لدينا كي لا يجوع لدينا للعلم حق خرجنا للعلم حق خرجنا àfààní ìtò mú àwakùn lé. ìlànà ìhà kan kọ̀ọ̀rọ̀ jẹ́ náà. ìtò pé wakùn lé náà ni ìmọ̀ kò sí gẹ̀rẹ́. نطلبه حيث سرنا نطلبه حيث سرنا gbogbo bí ọlọ́run bá ti kẹ́sì ẹ̀wá ọ̀nà pé tí wọ́n tó sọ̀rọ̀ ló mẹ́ àtúnlọ́dún. àtúnlọ́dún. àtúnlọ́dún. àtúnlọ́dún. ومن يريده لدينا ومن يريده لدينا فليأتنا حيث كنا فليأتنا حيث كنا. àbátọ̀ táwọn àbátọ̀ wá dààmú lọ tá a kó mọ̀jọ tá a lọ dààmú tá a wá òdodo yẹn tá a mọ̀ òdodo. lọ́bùrú àìsò sílẹ̀ ومن يريده لدينا فليأتي حيث كنا فليأتنا حيث كنا ẹ̀ka ìkórè ló wà lọ́wọ́ ẹ̀ náà ṣe pàtàkì kó náà bá a bí dábàá wà. Hmm ẹ bá wọn pé kọ ìtumọ̀ lọ́dọ̀ wa yóò segin yòówù ó pàtàkì wọ́n yà á ti ṣe ìdókòwò ta kó ló wá bí ẹ bá wà wà ní láàbù dàmí ní hó wàzádù láàbù dàmí ní hó kàìláyàjò àlàdáyìnà kàìláyàjò àlàdáyìnà kàìláyàjò àlàdáyìnà. ọ̀rọ̀ wàzádù láàbù dàmí ní hó mọ̀kànlá ó mú jẹ lánàá. wàzádù láàbù dàmí ní hó. wàzádù láàbù kàìlá tàjú àmì kàìlá yàjú àlàdáyìnà kàìlá yàjú àlàdáyìnà kàìlá yàjú àlàdáyìnà. bàbá tí sáájú iye bí ọ̀pọ̀ tó ìṣẹ́jú àwọn sọ́láàpù ní í gbé wọ́n máa ń wọ òdodo. ẹ lè gbọ́ pé tàbí kan ẹ gbogbo àwọn tàbí sọ̀rọ̀ wọn sófà ẹ lọ wo bí wọ́n ṣe mo gbọ́ pé òdodo wà bíláì mo sì lọ so tó bá jókòó lé olódodo wa bọ̀ ilé pàtó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wà nínú òkú lónìí wọ́n láwọn òkú lé wọn hmm. nípa wípé ìtumọ̀ ní òkú lé wọn ni pé wọn òkú lọ́dọ̀ àfa àwọn tí ó ti ń parọ́ fún wọn yẹn náà kò gbọ́dọ̀ lómi hmm. kò gbọ́ kò láǹfààní àti gbọ́ wá wá àti ẹlòmíì kò láǹfààní àti jókòó pẹ̀lú ẹlòmíì so kò mà kò ní kankan láti kàn bí àǹkà tó ti gbọ́ ní pé àpàṣe ah, balẹ̀ abákéwọlé rẹ̀ ní tó balẹ̀ rẹ̀ kéèfà àrọ́ta ànàkùnmọ̀lẹ̀ làkì. nígbà tó bá tó wò pé àtúwò tọ́wọ́ ẹlòmíì lẹ́gbà ọ̀dà àjẹpẹ́ ìjọba lọ́wọ́ so amúre bùnà abọ́tà àsọlá mi in tó ba lẹ́yẹ fítírọ̀ sọ fún pé kò ní jẹ́ ni o ọwọ́ agbẹ́ pé ọkùnrin kan ti jáde maka mẹ́ka ó ní òun wá lọ òun gùn kò ń mú nǹkan àgbo òun wá lọ ọbẹ̀ ìgbà tó ń débẹ̀ òun sallallahu alaihi wasallam sọ́kùnrin ẹ̀ sábẹ́ bí òun wà ó ní fatala fáfútù hàtà àdàkọ́tù alẹ́ ìdìbò mẹ́kàtà ẹ̀kọ́ ni? nìyẹn tí yẹn máa lọ sọ́dọ̀ ẹni àpẹ́lẹ́ àìká ẹ̀ máa ń zọgbẹ́ à pọ́pọ́ tí wọ́n kí wọ́n gbé orí nínú rẹ̀ ó lu ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ torí ààyè tiẹ̀ ó lòun wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọgbọ́gbẹ́ kìlọ̀ fún wa ara wọlé kiri tí ànábì wa sallallahu alaihi wasallam. wọn tó ń súnmọ́ ànábì tàfà kó tó láhùn máa àǹtà kìlọ̀ wí ó ní máa àǹtà kí ẹja lọ díẹ̀ sọ́dọ̀ ẹ̀yìn onílùgà sílábà ayé kọ̀rẹ́ máa ń tà náà kí ọ̀dà dáhùn ìrànwọ́ ẹ̀gbẹ́ kílẹ̀ kí lábá wọn mani ansa. nínú ìdúró sọ lójú àtẹ̀kọ́ àbí mm. nípa tó ọ. kí bá sọ yìí dé sọ yẹn mm. lama'ana kí àwọn sọ yẹn. ẹ̀kọ́ lágbára tó wà mẹ́. Ṣèpé nínú lábọ́ ìpìlẹ̀ tá a kọ́ ni wípé mọ yustamal lẹ́gọ̀ẹ́rì ààrùn. Wọ́n máa ń lò ó fún nǹkan tí kòmíkòmí dáná rò. Ṣé tí wọ́n ń sọ ni pé ìyẹn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam? Àbí ń fi ànábì gbé ipò pé kí irú èyí kí lọ jámọ́ rárá. bal huwa yas'al an sifati nabiyyi sallallahu alaihi wa sallam la an dhatihi. arákùnrin yìí kò bẹ títọ́bi sọ pé má a ń tà ìròyìn ló fẹ́ béèrè hmm. sífà tẹ̀sán pé sífà sì rèé ákìlú náà ọ̀bẹ̀rọ̀ ákìlú falidalika lófin máa wá kọsọ pé mẹ́ta anta rana muhammad ibn abdullahi ibn gada ìran nǹkan sọ̀rọ̀ ẹ̀yìn níbi yòó mo ti mo ti so máa anta ayé sif nafsa kàlí ròyìn ara rẹ fún mi kí ni kí ni kí ni tó sọ pé o dúró nínú rí domini so mo sọ pé ọsùlábà sọ báyà náà rí ara o òun ah. sùlábà sọ o lábáwá ìjìnlẹ̀ lọ sọ pé sumani máa ń ta so wọ́n sọ pé ah. eh, ana sọ̀rọ̀ ibi ana mudarrisu ana wakilu ah. fún mọ́tàlá ti kára sífà àlọ́ ni wọ́n fẹ́ gbọ́ ah, fahimtu ọba àná ó ní ẹ wo ànábì tó gbé èdè náà sallallahu alaihi wa sallam ànábì ò ní ana muhammad ànábì ní ana nàbí yun sífà àkọ́kọ́ nù ana ànábì ọlọ́run sallallahu alaihi wa sallam. abúlé wa ní fakultu ma nàbí ewo lẹ́ ń pè lá nàbí ńlá nàbí ni ní arsalani Allah ọlọ́run ló rẹ̀ mí ànábì tọ́lọ̀ ọba rẹ̀ mí wàbí ayé ṣe yọ sọlọtì kí fi rán ẹwọ ìbéèrè àwọn yẹn ó afọ akẹ́sọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ àti ẹ àwọn ṣe bí anabi sallallahu alaihi wasallam tọ́wọ́ kan bá rẹ̀ ìnà àwọn èèyàn bí léèrè títí nà ẹ̀wá o àti kí ọkọ̀ akásọ̀ ọ̀dọ̀ kẹ́sọ̀ ọmọ bèrè bèrè o ọ̀dọ̀ bá ti sọ bí fáyínà ní ibù ọ̀rọ̀ ẹ̀sìn ara o ọ̀rọ̀ ẹ̀sìn lọ́la o tó o bá sọ tí o bá yí àwọn èèyàn wọ́n tún béèrè tó o bá sọ bẹ́ẹ̀ ni masu ti ka sẹ́pẹ̀ sí tí wọ́n sọ yẹn wọ́n tún sọ pé ah, èmi dúró lè yí ká eléyìí náà náà nìkan sẹ́ńpẹ̀ ní ẹ̀sìn Islam anabi ni asa nso obìnrin yóò lé pọ̀ ó ní asa níbi sílẹ̀ sílẹ̀ arham ọlọ́ọ̀ba ọ̀rẹ́ mi kí wọ́n á máa ṣe wá sí fáwọn nípa wípé kókun ẹbí mẹ́tọ̀ wọ̀ wájà. tẹkidim dáná bí sèyí ẹni agbára ọlọ́ọ̀ba ọ̀rẹ́ mi kí wọ́n á máa ṣe wá sí fún yín nípa kí ni okùn mọ̀lẹ́bí kẹ́ ẹ má da mọ̀lẹ́bí rú. kọ̀sá pọ́lọ́kọ̀lọ́ mi kí wọ́n á máa sọ pé la ilaha illallah so torí pé nítorí jẹ́ dáná bí sọ́wọ́ sọ́lá ìpàtàkì kí ẹbí mẹ́tọ̀ owó èèyàn dàrú ẹlẹ́wọ̀n yóò ẹ̀fún yẹn lórí súnmọ̀ ìpínlẹ̀ para mi kọ́lá para rẹ lórí ọmọ ìgbà yìí. wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham inna allaha alaykum kana alaykum raqiba. ẹni mo wá mọ bí ànábì ti lo ayẹyẹ àbá kan ànábì ni wà kásìrì àwùsàn ó ní wọ́n pàmí láti ẹ kí n máa sọ fún yín pé kẹ́ ẹ má da mọ̀lẹ́bí rú kẹ́ ẹ sì máa ká gbogbo tí máa ń jó sá àti pé nǹkan méjèèjì yẹn ó lọ papọ̀ ní wattaqullaha alladhi tasaaluna bihi wal arham ẹ̀rọ àwọn ẹ̀dá ẹlòmíì nínú fámìlì wọn wọ́n gbà wípé ṣé market define sunna ní fámìlì mi yóò lè tú ẹbí tú ẹbí. fámìlì mi gbọ́ sunna yóò ti nù torí kíni torí pé ẹni gbé sunna dé láti fámìlì wọn ó tú ẹbí. olóyè na àjọkọ̀ kẹ́ ẹ máa gbọ́ ẹnu fẹ́ sọ dáadáa lẹ́yìn òní ètò ní sọ̀rọ̀ ẹnu fẹ́ ah, wọn ní àfa bóun àti òsì náà ẹ ká jókòó ẹjọ́ mi ìyàwó mi tẹ́lẹ̀ sẹ́mi fẹ́ lẹ́yà ni ah, wọ́n ní bẹ́ẹ̀ ni àti kò tí ẹ̀ yé wa gbogbo ẹ̀ nígbà nígbà bọ̀lá ẹ sọ fún gbàdàgbàdà ní ayé ní ayé wọn tí wọ́n bá tún sọ pé wálé wa ah, ẹ bọ̀ sí bí wọ́n sálámà ní yóò yóò sá ó bá orí kí náà sunna ni ọ̀dà mọ̀lẹ́bí tàwọn rú ẹ̀dá kò sí sunna dà mọ̀lẹ́bí rú sunna lọ sọ fún abẹ́kẹ́ kò mọ̀lẹ́bí sí kílẹ̀ o kò má jà àdébí ọlọ́run ọba àrùsọ́nà ní bisilati arham wà kásìlẹ̀ awusan wà á yìí wáhìdà lọ́ láì ṣèkìlì ìṣe àná kẹ́ẹ̀sì máa sin ọlọ́run ọba kẹ́ẹ̀ má sẹ́gun pẹ̀lú rẹ̀ fakultu lahu fama ma ata ala hada amúrúbùnà abasa àsúlà mi. rọ́dìyàlá ó ló ń bàbá rẹ̀ bẹ̀rẹ̀ yìí pé àwọn owó lẹ́jọ́ wá wà lórí ntẹ̀ ṣe dáwà tẹ̀ ṣe àwọn lẹ́jọ́ ṣe ànábì ni ọ̀rọ̀ wà á bùn àwọn ọmọlúwàbí nínú àwọn èèyàn àti àwọn ẹrú sẹ́rí èmi ń bẹ́ẹ̀ bíbí ànábì ti ń da lóhùn yìí o sọ́lá àbàkàlà ànábì ní àwọn ọmọlúwàbí àti àwọn kíni àti àwọn ẹrú nítorí náà lọ́wọ́ ti wà ní Islam nítorí náà Bilal ti wà ní ẹ̀sìn so àwọn eléyìí àrẹ́bí ní àwọn tájọ́ sí nìyẹn nígbà tí amúlùwà gbére onítọ́ ànábi ìnà ẹ̀mọ tẹ̀lé ọ̀k èmi náà fẹ́ máa tẹ̀lé ọ̀k mo fẹ́ gba ìsìlámù tó máa bọ̀ sí i máa bọ̀ lọ bí wọ́n fẹ́ lọ ẹ wá wo sọ́hìbù rìsáàlà ó ń sọ ọlọ́kọ̀ bá sọ́lá sọ́lá ní à ìnáka láti tẹ̀tẹ̀ báyìí ipá rẹ̀ ò tí káyọ̀ agbára rẹ̀ ò tí kí ni o kò tí ì àlùmí ìdílé lónìí táwọn sọ̀rọ̀ yàgbà rẹ̀ jìkà allah tààrà hali wa hali nurse ṣe o gbọ́wọ́ orí gbogbo tó bí mi ní ọ̀dọ̀ àwọn yẹn má ṣe ń fìtí náà ìdíga ṣe ń fìtí náà ń tó gbà fún mi èrè jẹ ìlà ahlik mo lọ sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ padà àlùmí sọ ṣùgbọ́n tó ọba ti wá gbọ́ ikú ọlọ́run ọba ti padà gbalẹ̀ fún mi kọ́ wá sí o kọ́ wá padà wá àrí ẹ̀kọ́ mọ̀ yín pé àbẹ́bí ṣe mùrọ́ à ó fún àwọn èèyàn ní kíni ní àlàáfíà àti ẹ̀jẹ̀ káwá fojú wèé ọmọbìnrin kan lápọ̀júwe nílé wọn ó ní ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ lọ sí jáde ọ á ṣe bọ́ sí two hundred level mẹ́sìn ló wá gbọ́ yé pé ara ẹ̀sìn wa náà nílẹ̀ kọ́ bù wá bàbá rẹ̀ ti rí ọ̀mùtí ìyá rẹ̀ náà kọ̀tà sí aṣẹ́wó. ìgbẹ́kan òye wọn nínú ẹ̀sìn Islam lẹ́yìn kí akírun lẹ́ẹ̀kan lọ́dún ìjọ eid ọmọ yìí wá wò ó pé ìjáàbù tó ń lò gan ariwo pọ̀ gbogbo ẹni yóò sábẹ́ tọ́sà mọ́jà sí nígbà ṣùgbọ́n asaka asako lọ asètì wa alọ ọgbọ́n lọ yìí bá dé lẹ́wọ́ lọ́wọ́ tó òfẹ́ làwọn kò láíláí àwọn yà kọ́ ni fowó ara àwọn ọmọ yìí wà lọ bèrè fatọ́ lọ́wọ́ àwọn onímọ̀ yìí pé ẹ dákọ̀ ẹ mímọ̀ wọn akíra lè ṣe onímọ̀ lè sọ fún pé lórí hálù àwọn òbí rẹ̀ yìí àti inú ìlú tá a wà yìí tó yẹ pé ibi tó wúlò ẹ̀ lọ lò ó wọ́n fìtí náà rẹ̀ díẹ̀ tó bá pé orílẹ̀ tó dáa kámẹ́sì lọ o tí bá kẹ̀dẹ̀ ẹni bá nílé tó bá dùn òun rẹ̀ so kó o lò náà ṣùgbọ́n ok nígbà tó kọ́ni tẹ̀sí wá rí báyìí ọdún màlẹ́ sọ fásitì wá fún yín pé ẹlẹ́yà ṣẹ́gun tọrọ nìkan bùn yẹn ẹ̀ fàmọ́ tẹ́ ẹ bá pààrọ̀ ọmọ ló kàn yín ọdún kasi méjì yẹn inshàlá ẹ fi ẹ fi mú ẹnu àwọn bàbá yìí kú àti màmá yìí eléyìí kọsọ yìí pé mímọ yẹn yẹ pẹlẹ tó jẹ nǹkan ẹsẹ bàbá wa gbọ́ yẹ mm-hmm. mọ ìwọ lè yóò rí bíi tí mo sọ yìí mọ fìfẹ rí o. Mm-hmm. ayé akumọlọ. naam ẹgbẹ́ pé ilé yín màmá rẹ̀ ò ní bá alágbèrè tó bá ti fẹ́ ṣe náà ní kọ́ bá ti sọ̀nà rere ìbàdàn àti ńgbé jíìpù káàkiri ìbàdàn àti jẹ́ hàn màmá rẹ̀ ò ní wàhálà ìwọ olè pé ẹjọ́ tọ̀wọ́ so condition ẹgbẹ́ àti ẹgbẹ́ sọ̀tọ́ lábá tí gbogbo yẹn ẹgbẹ́ ìsọdún tó sọ fún amúrò yìí fún ara o àbẹ́bí sùgbí lérè yìí pé hàlẹ́ àtàrọ̀ hàálí wọ hàlẹ́ nà ìwọ náà wo tí ìdùn mi rí lọ́wọ́ wo àwọn èèyàn wo mi wo fìtínà ti ń ṣẹlẹ̀ fẹ́ sìn látọ̀dọ̀ wọn àjẹpẹ́ta bá nínú àwọn àwàlù báwọn onímọ̀ ẹ̀ lè ṣe fásitì pẹ̀lú orúkọ tá a sọ. ṣùgbọ́n ẹgbẹ́ pé ìmọ̀nì nìkan ló fẹ́ máa lò kò sí mẹ́. ẹlẹ́kọ̀ọ́ tí òun gbogbo náà sọ ìkọ̀ká gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ̀ lẹ́bi yìí náà ọlọ́kùnrin sáré wa àwọn àbá burúkọ ti jáde ìṣẹ́ tó takùrọ̀ àwọn táló jihad ká lójú ogun ẹ̀sìn àwọn mọ̀ sọ tí a bá wà nílùú kan tó lé pé gbogbo ṣùrùtù jihad ò tí ì pé tí a máa wá ní ìrìn tí èka fẹ́ lẹ́sẹ̀ ká má da jihad ẹ̀kọ́ lè sùnmọ́ hánilá àwọn afáàkọ́ tó dé ní ìsìn o nígbà táwọn ti rówó láti rówó tí sàwọn ti kó lé fún wọn ó kàn ń takò jihad lọ níwọ̀n bẹ́ẹ̀ kú kẹ̀kẹ́ ẹgbọ́n ńlá fẹ́ tó sọ pé àwọn àfa àwọn adébábíláka ó ní àkólọ̀lẹ̀ ni wọn torí pé wọ́n ti bá sọ ẹgbẹ́ ní àsìkò yìí ìyá àjòjì tà hátámà ṣèjọ́ hàn ilé ayé ṣùgbọ́n nínú ó sọ̀rọ̀ kí ni gbogbo àdúgbò náà fàdá àdìmọ̀ sàáyé àwọn ẹ̀rí wẹ̀ gbogbo táwọn ti ka ìwé kan fi gbé lọ́kẹ́ ẹ̀dá kò nílùú wa àwọn kẹfìrí wọn fi sinmi àìsí wa ṣé ká yà ẹ̀mọ jà onímọ̀ yóò ti wú ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó tó gbé pàṣẹ àkàlẹ̀ pé ìwọ tó yẹ pé ọkà lọ mú náà ní ìmánì ọkà pọ̀ lórí ìmánì pa lórí pé kíni kíni kíni kíni kíni kíni kíni kíni àwọn mùsùlùmí jáde yọ lẹ́sùn kíni ẹ̀jẹ̀ dáwọ́ ẹ̀rú ìlú ẹ̀ ní àwọn ìfẹ́ aláàtìmọ̀ sẹ̀ sí àwọn ọ̀dọ́ láwọn ilé ìwé káàkiri so kò sí ìkàtí gáìdì wọn kò sẹ́sìn kò sí àrùn tó ń gáìdì wọn ó ń sọlọ́kọ̀ bá ní mọ́tì yìí ṣe bẹ́ẹ̀ lọ́dún sọ́dọ̀ àwọn alẹ́ ó ní fada hàbí ilà ahli sàhábí yìí jẹ́lẹ̀ ó ní mo wá gbọ́ ìmọ̀ràn nàbì sallallahu alaihi wasallam mo wá lọ sọ́dọ̀ àwọn tani o àwọn ará ilé mi. tàkọ́ọ̀lù ó ní ọkùnrin tóbi ahìlì ìǹkú ọ̀lọ́dọ̀ àwọn aráàlú ìlú náà mọ́tò àǹfààní àdá ó ní fọjá àtú àgbà kọ́kọ́rẹ́ àkàrà ó ní wà á sọ̀rọ̀ náà ìyìn àkọ́dọ̀ mọ́tò màrínà ó lóun wá ń kó òun kó information ẹ̀jọ̀ òun jára information ẹ̀jọ̀ tàbí lẹ́bi òun àlẹ́bi òun mọ̀dínà ẹ̀ kí ló ṣẹlẹ̀ bó làwọn yẹn ti ṣe níbẹ̀ sáwọn yẹn wẹ́kọ́ mẹ́ ó sọ̀fẹ́ ẹ dá àsìkò fọmọ kiri gbé àsìkò báyìí ni kò wá so àti nínú ẹ̀dá ìlànà ẹ̀ pé wọ́n wà máa ṣe mọ̀rán àtọ̀rọ̀ pé ara gbé tù náà pé ah ṣe báyìí báyìí ti wà ládùúgbò wa wọ́n ti wọ́n ta àtìkè sọ́mọ́ sáájú ọ̀dọ̀ wọn kí n kàtí túbà yín kàtà ámà ni ó gbé tọ̀ọ̀bà tó bẹ́yà fọ́tò sí ní nǹkan mẹ́tò fẹ́ ṣe tú tàtà ọ̀rọ̀ àyè ń pè tú tú tàtà tú ti kọjá nígbà tí ìdílé wọn ti mìíràn tó fi mú nǹkan mẹ́pà onígbò tí wọ́n mọ́nítọ̀ ànábì ìsìlámù yẹn onígbà kó tún mọ̀ fọ́lá àtàkọ́jọ́ lẹ́dẹ̀kọ́ òun wá ń bèrè láwọn èèyàn pé ẹlẹ́kùn ẹni tó dé màdínà ìbú rẹ ṣe ṣe o àwọn èèyàn ní màdínà tẹ́lẹ̀ yẹn máa dé àwọn èèyàn ń súré ọ̀dọ̀ rẹ̀ ní o kọ́ńdà ó ti lérò tó pọ̀ rẹ̀ yìí àmọ́ àwọn ìjọ rẹ̀ ọ̀fẹ́ pa ọ̀làmì sẹ́tì ọ̀bàálì ṣùgbọ́n pàrọ̀ àwọn ọ̀ká ànábì yẹn ní àwọn aramẹ́ta ó ní nígbà tó ti gbẹ́ pé ànábì ti dé mẹ́ka ọlọ́run ti gbà yẹn fún ó ní mbàlọ́ màdínà padà rọ́bì ọlọ́hàn ẹ̀ wọ́n ti ń tí èsè dodo ó ní mo bá sọ̀rọ̀ lọ́ba anabi ní Madina sallallahu alaihi wasallam fadakuntu alayhi mùsùlùmí ayé wọlé anabi náà mo ní ya Rasulullah ìwọ kíkọ́lá àtàrífù ni sẹ́ẹ̀ màmí yá nàbí sẹ́ẹ̀ sì mójú yìí ó sọ̀rọ̀ ní naam anta lẹ́yìn làkìtà níbi mẹ́kàtà bẹ́ẹ̀ ni àtúnyẹ̀ kọ́ máa yẹ pé onídàáwà gbọ́dọ̀ máa dáhùn ẹ̀kọ́ gbogbo nǹkan yìí wàláì kò wé onídàáwà ó gbọ́dọ̀ máa dá àwọn èèyàn olùkọ́ tó ń kọ́ ọmọ ní yàrá kàwé ó gbọ́dọ̀ dá ọmọ rẹ mọ̀ ọmọ tó ń kọ́ wa. bàtí wàá sẹ̀ dáhùn. àwọn àgbẹ̀ ọmọ ọmọdé ní ọmọ wòlé sọmọ kíláàsì ní kí n sí ẹ̀mẹ̀ gẹ́ kí n sí ẹ̀mẹ̀ olùkọ́. wàláyé o kẹ́kọ̀ọ́ lọ́nà ìwà Muhammad sallallahu alaihi wa sallam. o gbọ́dọ̀ mọ àwọn ọmọ tó ń kọ́ bí asuna ehim pẹ̀lú àwọn kọ. ṣé ti ànábì yẹ. ẹ wo ẹ tó bá nàbí ni bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó ṣé èrè pọ̀ lórí tiẹ̀ tó wà nàbì. sallallahu alayhi wa sallam. wọ́n á dáa èrò ti pọ̀ tó láti náà ní ìbàdàn àrùn lójú ẹ̀sìn pàpà sí lọ. ṣé èrò ti ẹ̀ pọ̀ tó tà nàbì? èrò ti olè pọ̀ tó tà nàbì ẹ̀sẹ̀ láàbù ẹ̀jẹ̀ yọ ẹ̀ náà lẹ̀. Olùsọ̀rọ̀ ni àtà àrùsọ̀rọ̀ ah, Fakultu bala. Fakultu. Bala. Gàdúrà fúnra yìí ló gàdúrà ìgbà wo ni wọ́n máa ń lo bàlà báàdà hmm. nàfì ńgbà a bá rí ìbéèrè tó wá níwà ti ìbìwó. láìsàn kẹfẹ́ rí. ṣùgbọ́n nínú ìbára yìí nísìnyí jẹ́ a rí nàfìlù mẹ́. أما ذهب سيدا مبرسة نعم أنت نبي صلى نعم أنت الذي لقيت بمكة يقولوا قال من مكة عنده الضربة فقال بلى فقال la sọ yìí pé akọlẹ̀ rọ́ọ̀dì àlẹ́ àwọn olóògbàlẹ̀ rẹ̀ yìí pé kìí ṣe gbogbo ògbàlẹ̀ ìmọ̀lẹ́ ní nẹ́fílì ká sọ̀rọ̀ bàlá bàlá dáhùn béèrè. ṣé ẹ̀rí láyé ànábì bí wọ́n ti sọ́nù. nítorí pé gbogbo náà máa para nínú ó mọ̀ para nínú ó para nínú para nínú tún fara kọ́. ha ẹ̀ àfọwọ́ anáwàwí rahmanulahu ta'ala ó sì ti máàkù ká sọ̀rọ̀ nípa wípé bàlà àwọn ńlá bá sọ wípé a máa ń lò ó nígbà tí a bá rí náfíò oríṣùgbọ́n náà sùn jẹ́ ká mọ̀ wípé a lè lò náà gbèdó ní náfíò. rahimallahu nawawi. rahimallahu nawawi. Hmm. so ti yíra wọn so gba àwọn ìsìnbàtọ́ ti àwọn afá gbogbo ẹ̀ ni wọ́n ti sọ gbogbo ẹ ibi tí a bá kà ti ma náà nàfa ni wa fakọba akọba akutu ya nabi yalọ akubin ni amina alabaka allah wa jahan ni wa yẹrẹ lọ abu ni wa ni ani mo ti mami dáhùn o da nabi fi mami fi mami ntọ́lọ̀ ń ọba fi ma wọ sẹ́mi ò sì ma ntọ́lọ̀ ń ọba ti jẹ́ kí wọ́n ma tó sókun sẹ́mi akubin ni a ni sọ̀rọ̀ hmm. àbí sàlàyé fún mi nípa àwọn tán gbogbo apáta tó máa ń fẹsẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ kan nípa àrùn lè sìn wọn náà ah, ìrún bó sáà ti wà mọ̀rún kí ni bẹ́ẹ̀ sì ni àkídánù pọ̀ àkídánù pọ̀ sáà wà fẹsẹ̀ èdè sẹ́dọ̀rì ìsọ̀lá wọn náà ah, àwọn sáà bùjẹ́ sáà rà yìí sọ́lá àbò ẹ ká sọ̀rọ̀ nípa àwọn ìlànà dìkọ̀ ẹ jẹ́ ká sọ àwọn kìnìṣẹ́ ní business. ẹ yà sọ nípa ẹ gbogbo gẹ́gà àti ẹ̀sọ́ akẹ́sìmọ̀tò àwọn kọ́ọ̀tù wọn ò láyè táwọn èso nípa current affairs ní tó ṣẹlẹ̀ ní Sudan tó ṣẹlẹ̀ ní Egypt tó ṣẹlẹ̀ ní business tó ti ẹ̀sọ́ ìtò bá àfọ̀ ní sunna ju gbogbo eléyẹ lọ. ìtò kọ́ bá àfọ̀ ní sunna ní wípé àwọn kéde àwọn èèyàn tó bá dáadáa lè ká àti ìbádà àti ìbádà wọn ó ní àwọn ẹbí sọ fún mi nípa àwọn ẹbí ní sọ́ọ́lì ní sọ́ọ́lì sọ́ba àbí wàá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ fún àbí nípa kí n sọ́ba fún ma àṣìlá ní sọ́ra ẹgbẹ́ ọ̀tẹ̀ gbà sílámù àbí sọ gbélé ìfún o. à ń bọ̀ níbi wípé dára mẹtọrọlọ́gì tẹ ẹ fẹ́ pè wá sí kọ̀ bàtà nàbí wípé ẹja mọ̀ sí díẹ̀ díẹ̀ ẹja mọ̀ sí díẹ̀ díẹ̀ ẹ mọ̀jà mọ̀ sáyé ti sọ gbogbo ẹ̀ fáwọn èèyàn lójijì níta ìbá sọ ọkọ ẹ̀ bá sọ wípé ẹjẹ́ ká sọ gbogbo ẹ̀ lójijì fún àwọn èèyàn káwá sọ àwọn tó bá ní kéètì tó special ká sọ pé ìwọ ṣèṣirò bíi eléyìí ẹ̀kẹ́ta hmm. oh, eh, rẹ̀ pé ìwọ ẹ̀sìn rẹ̀ bọ̀ ìwọ sìnmùsùrù látara bí rẹ̀ tó o gẹ́gẹ́ bí a ti mọ àwọn ọ̀rọ̀ tí anabi sọ̀rọ̀ sọ̀wá àti wọ́n sọ pé kó kírun tó bá ti kírun sóbè kó dànù dúró tó lò ó fi yọ ọ̀bádà dáríkà kó tó ṣe kí ni o títí títí títí tó lò bá ti ti padà kó àbí sọ pé òun máa ń yọ láàrin gbogbo ṣe ìtọ́ àgbàlá làwọn kẹfẹ́ ti máa kírun lẹ́yìn ìgbà náà ó tún kírun ìyẹn ìnú ìrún àdúgbò àṣọ àwọn ọkọ sọ̀rọ̀ àti títí tó fi sọ̀rọ̀ nípa góòlì ó sọ̀rọ̀ nípa asiri ó sọ̀rọ̀ nípa magrib nígbà tó ń gbọ́ gbélé yìí tán ọkùnrin tó yá nàbí yàgbọ́ falùwùdù àhàdìsìn ẹ̀bí. àwọn bíi dákun mo ti gbọ́ ìró sọ àlùwàlà náà fún mi àlùwàlà bá máa ń ní nǹkan rọ́jò kò sí ẹnìkan nínú yín tí ó dìde dákun fẹ́ sàwàlà tí ó gbé wàlà rẹ̀ báyìí tí ó yọ ẹnu ẹ̀ tí ó fi imú rẹ̀ àyẹ̀lú tí wọ́n fọ ojú ẹ̀ àkójọ gbogbo ẹ̀fẹ́ rẹ̀ láwọn ẹ̀sẹ̀ wẹ́wẹ́wẹ́ rẹ̀ ló sì ń sọ̀rọ̀ láyé rẹ̀ ló sì mọ̀ jáde rẹ̀ fọ́nù wùdó ni ọlọ́dúnrún bí ẹ̀mọ̀ sọ̀rọ̀ láyé rẹ̀ so mo ń sọ̀rọ̀ láyé ẹ̀sẹ̀ rẹ̀ tó wà lójú rẹ̀ tó wà nímú rẹ̀ tó wà lẹ́nu rẹ̀ ló sì mọ̀ bọ́ta láwọn ẹ̀sẹ̀ wẹ́wẹ́wẹ́ àwọn ẹ̀sẹ̀ àyẹ̀lẹ̀ kò ní mọ́ mi lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà náà òṣèlú ọba ní tọba tó fọ ọba tó fọ ojú òṣèlú ọba ní oníyọmọ ẹsẹ̀ rẹ̀ ilà àkọrọ tọkọtọ yà wà nìyí mi àtọrọ fìlẹ ìyá ti yìí máa gbà bómi kò sí ní àti bómi ṣe ń bọ̀ tọ́lá tara arúgbó ẹ ti ń kẹ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ yóò sì máa kẹ́lẹ̀ tó tó tó ẹjọ́ fárùn gbẹ̀ngọ́. ẹjọ́ fárùn gbẹ̀ngọ́ omi kí ni wọ́n sẹ̀sọ́ mi ti mọ̀ ẹ̀ láti mẹ́lá gbẹ̀sẹ̀ yóò ṣe kí ni wọ́n ní àwọn ìjàmbá yẹn ní yóò gbẹ̀yìn ẹni tí ò ní rògbà ń bẹ̀ ṣe ò sí wàhálà. ẹ̀yà kọ́mọlá. láwájú ọmọ gbogbo láwájú ọmọ aláàjì. wàlá harama ad-darura. ó di àwọn so al-muhim wa sọ wa tọba tó fọ pàwọ́lì náà tọba tó fọ ẹsẹ̀ náà títí àdúgbò fa yìí wà kọ́ ọmọ ìfà sọ́lá ẹ̀yìn mú asọ̀rọ̀ àdáadáa bá a ṣe sọ ìtọ́wá àdìsí tó lọ kí òfà la fàhámìdà láwọn afọ yìí wọ́n mẹ́jáde àwọn obìnrin wa láwọn ahẹ́lú tó wà lọ tó fọ́ ọlọ́run wa mẹ́rin pàtó sọ̀rọ̀ wà láyé tán tó ṣe kí ni o tó fún ọlọ́kọ̀ọ́ba máa ń lẹ́yìn ìgbà náà òṣìṣẹ́ ọlọ́kọ̀ọ́ba ní ilà sọ́fà mílíkọ̀tì àti àìhàtì yẹ́múra ti òmò òṣìṣẹ́ ọlọ́kọ̀ọ́ba ní irú ẹni tó bá ṣe báyìí yọ bọ́ tàbí rẹ̀ ṣẹ̀ gẹ́gẹ́ bí yóò ti yà bí. ọ̀la kí lè gbé ọ̀sẹ̀ wọ̀lá nìyẹn kí lóò nínú hadith àfi lọ ní ànábì sọ fún amúlò ibùdó abasa àsúlẹ̀ àmì wípé kó ṣe kí ni o kó tọ́jú ìsìlámù ẹ̀ náà tí a yóò ṣe kí ni o tí a yóò fi gba àwa mùsùlùmí ó sì ṣe bẹ́ẹ̀ ló pọ̀ táwọn fọ́ọ̀yìn tẹ̀sán bẹ̀rẹ̀ yìí pé mọ́mú ó sì fún wa pé báàbù islam amúre ibùdó abasa asulami ní sọ muslim rẹ pàtó fẹẹ gbàgbọ́ bá ṣùgbọ́n ní kílá fẹ́ẹ́ lò ní pé nínú àwọn tẹ gbọ́dọ̀ wà múra nígbà rí pé gbogbo àwọn táwọn sọ pé fìsàmù ẹ pamọ́ ẹ fìsàmù ẹ pamọ́ ẹ gbogbo wọn ló ń padà wá ń jẹ́ mùsùlùmí nígbẹ̀yìn sílẹ̀ hmm. ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ní hosùlẹ̀ ní ìyá ti fi ní hosùlẹ̀ ní ìyá ti fi orí pé àníyàn ẹ̀rọ wùlò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni tí kéèsì ẹ bá tọ́ gbà wọn fáwọn àti fáwọn fún yín pé ẹlẹ́à ẹ̀sìn ní sùúrù náà lórí nǹkan báyìí tánìyẹ rẹ bá da ọlọ́run padà rọ nǹkan yẹn fún lọ́jọ́ iwájú. naam kájí ilé yín ló lé tó fi ráwọ̀ kankan ṣe tí àníyàn ẹ bá da tó bá wà fèrèsé ẹ lórí nǹkan yẹn nígbà tó ń sọ yẹn fún mi mùsàkùbà lọ́jọ́ ọ̀la ó yìí kàyẹ̀ṣẹ̀ ẹ jẹ́ bá kojú rẹ ọmọbìnrin tó gbé àwọn obìnrin ògbà kó lóde kọ́ bọ̀lá kojú nígbà tí mo lábẹ́ wọn tí ó bá fi ọkọ ọkọ ọlọ́dún bàrúkà ni wọ́n fẹ́ hmm. tí ó jẹ́ kó nínú kọ́ tó bá ní àníyàn tó da torí pé àníyàn tó da iye yóò máa kú ṣẹ̀ táwọn akaba ti wáyé máa gbọ́dọ̀ ilé yìí báyìí ilé ìgbé gbárùn báyìí ilé ìgbé èdè kí internet ṣe oṣù báyìí tí o bá ti ń gbé oṣù kúrò rẹ̀ níṣẹ́ yẹ́sì fún. naam so yóò máa mẹ́rin tán ìtọ́wà lọ́kẹ̀ tó fẹ́ ṣe yẹn yóò máa mẹ́rin tán pàtó uh, uh, uh, ìwọ náà tún tiẹ̀ tó wá kẹ́kẹ́ bàbá kan bàbá kan brọ́dà kan tó náà sáà dé táyì kan tó sáà dì papapapa tó gbé mọ́tò sí ẹ̀ náà kan wá kankan so ó ti rò pé pa eléyìí náà ti dà wọ́n ní bọ́ọ̀lù kí wọ́n gbé ẹ̀kọ́ kí bu akọ́lá fẹ́ àfà bu akọ́lá fẹ́ àríkìríkà wọ́n náà sáà kírun lẹ́yìn tí sáà ìgbè bó sáà ní àfà náà alhamdulillah mashallah muslim brother làwọn náà muslim brother làwọn náà <laughs> so muslim àti sọ ó ti ní ìlànà abẹ́. Hmm so ẹni tí àfọwọ́n lọ́wọ́ àmúṣùmá náà àwọn ọmọ ṣáà wọ́n islam wọn àwọn náà ṣe islam díẹ̀ díẹ̀ ó náà mọ tó sọ ọmọ tó bá gẹ̀ẹ́dì lára ẹ̀ lẹ́yìn so tó bá wà sí sí ẹ̀ lórí tó sọ yẹn lọ́jọ́ ọ̀la ó rí padà ó padà rẹ̀ àṣẹ. ẹ jẹ́ ká wo hadith mi nípa bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ń fa ẹ̀mí àwọn tí wọ́n fẹ́ wọlé islam mọ́ra bẹ́ẹ̀ pé nítorí pàdé mi sọ pé kìtàbẹ̀ pamọ́ yìí ó tún wọ́n lé kìtàbẹ̀ yóò wọ́n ti pé ẹni yóò fẹ́ yà fún wa àtúwárí ọ̀rọ̀ mi yìí pé wàkánà sọlọ́lá àlùwà sálàmà àdébí sọ́yìn ṣẹ́jẹ́ wa ni wípé ìmọ̀ ń fún àwọn tó bá fẹ́ gba ìsìláàmù àbúrò ìṣẹ̀ gba ìsìláàmù ní ìró pé ọlọ́run kó forí ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ níwájú nígbà tó wà ní kèfèrí ẹ̀ ọlọ́run forí ẹ̀jì wọn yóò ìsìláàmù ó sì pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣe yóò parẹ́ ẹ jẹ́ kí n fún yín lápòjú ẹ̀ẹ́dẹ́gbẹ́gbẹ́ ìsìláàmù lábàtà ọba wa ẹ̀rá kan òun tó òun ti pààyàn rí o ó sì ṣe ní báyìí òun sàwórí ṣé tó ń bá pa ìsìlámù sí ẹ̀rọ àforíjì wa àbá ọ̀daràn ni yóò ẹni ṣe tó bá wọn kì í fi ọ̀rọ̀ ìṣòwò ṣe tó bá tọ́lọ̀ mi parẹ́ ẹ̀dá kò sí ẹni yẹn ó lè jìnnà lẹ́sìn ìdààmú fàṣẹ́sì so ìṣesí ànábì ní pé tó bá dẹ̀ tó bá wọ ìsìláàmù ànábì ó fún nínú òyìnbí gòfòrán ní dùnú kọ́lọ́wọ́ bó forí jì màmá lọ́mi dùnú bí him ọlọ́wọ́ ó forí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti tẹ̀síwájú dì wọ́n pàlú wọn pàpì fúnlé àti pé wàá nà ìsìláàmù yahadi mma qablahu ìsìláàmù máa ń bi tó bá balẹ̀ máa ń bi wo ẹ̀jẹ̀ mọ́sálà kọ́kọ́ wá lágbára sísà tó ti lo hijab hmm. ó ti lo hijab bẹ́ẹ̀ nígbà jà ìlú nígbà ìgbàkan rẹ̀ tí islam ò fi yé bóyá ó ti ṣe zinari nígbà tó ti wá zinari yìí ó sì ti láti yẹ kó bẹ́ẹ̀ tún bá aṣíwájú Allah subhanahu wa ta'ala ẹni tí ọ̀pọ̀lọpọ̀ eléyìí tá a fẹ́ sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ brọ́dà mi àti sàmì wàhálà ìmọ̀ ń dá wàrà rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti jọ sọ fún àwọn fẹ́ẹ́ ra wọn ẹni pé nínú ṣẹ̀ríà tó ti fẹ́ lọ jù nínú ṣẹ̀ríà kí tẹ̀lé dandan kọ́bí kọ́kùnrin lébèrè lọ́wọ́ obìnrin wípé ṣé ọmọge ni dandakọ́ mọ́tàlá kagbọ́ yìí o dandakọ́ ṣùgbọ́n ṣẹ̀ríà ò sọ pé ká má bíìrì. ẹ̀yà kùmùlá. ọkùnrin bá tábìlì lọ́wọ́ obìnrin yìí pé ẹ̀ náà bó o ni kí obìnrin yẹn náà ṣe kí ni o kó ní náà tán ọkùnrin yẹn. nàá kọ́tàlá lọ́wọ́ ọmọ kọ́tà ọlọ́run ti ṣáájú nígbà tí ò yé wa nígbà tí ò tí yé wa ṣùgbọ́n alhamdulilayi àti obìnrin bá sọ báyìí ọkùnrin yẹn ó wà láàrin nǹkan méjì tó bá wù ú ẹni tó barakallahu fi tawbatik ọlọ́run fẹ̀ bàrẹ́kà sí tọ́wọ́ yóò ṣe o tó bá sọ báyìí ọkùnrin yóò ti gbẹ̀sẹ̀ ṣùgbọ́n ìwà lórí ọkùnrin yẹn nípa wípé kò ó wá di èèwọ̀ fún kó mọ̀ sọ kẹrin káàkiri. Ah, kíta eh, ẹgbẹ̀rún tó dàpọ̀ lẹ́rọ ni o bí nǹkan ti lọ lábẹ́rú tó bá gbogbo àti bá ń ṣe báwọn aláwọ̀ mọ̀ bínú sí torí wípé ẹni tó sọ̀rọ̀ ìlà ìlà ìṣègì ni o òtún wà tá ibùdó làgbàmbí kámẹ́ làgbàmbàlà ẹ wo bí ìsàmùsẹ̀ dàtó ẹni tó bá sì túbá ẹni tó sọ̀rọ̀ rẹ̀ káàkiri ọlọ́run ti forí jẹ òun bí ẹni pé kò ṣe nǹkan rí mọ́sálà àwọn mọ́sálà ìlú kẹ́ńbẹ́ tí ó jáde o ìyẹn bèbí àrẹ wà ọlọ́run kẹ́kara pé ní ìmọ̀ àfẹ́sà bù kọ́ dàrú kẹ́gbẹ́ wa torí orí ọ̀rọ̀ ta fẹ́ lọ mọ̀mọ́dù ta fẹ́ bọ́ sí ìlú jẹ́kẹ́ wá nítorí lè ṣe yé wa ní example ipe islam mọ ibi tó bá ti bálẹ̀ yóò bí wà sí ipe ní tẹ́yẹ̀ bá ti ṣe nígbà kẹfìrì ọlọ́run ṣe kí ni o yóò forí ẹ̀jẹ̀ tó bá wọn padà ń sọ kẹ́kẹ́ káàkiri nígbà náà wọ gẹ́gẹ́ wá ní ẹlẹ́ṣẹ̀ nígbà torí pé lọ́dọ̀ ọlọ́n lọ́dọ̀ ọlọ́n ènìyàn yìí ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́ olùsù wa. ìyàtọ̀ mbẹ láàrin ìdájọ́ ọ̀dọ̀ ọlọ́n àti ìdájọ́ ọ̀tayé nínú ayé sísẹ́lẹ̀ nínú ayé nìsín ẹnìyẹn ṣé àmọ̀kúwé ẹni tí ò ti ṣe rí nínú ìdájọ́ ọ̀tayé nu bàbá bàbá ọ̀tọ̀ ọlọ́run ọba kò lẹ́sẹ̀ mo fẹ́ ká gẹ̀ẹ́ta rẹ̀ náà ọkùnrin tó wà lè pé ah masha allah ó ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ ti túbá nítorí gan náà pẹ̀lú ògùn ọlọ́run kò sí wàhálà ẹ̀ kí náà làwọn ilẹ̀ wá káàkiri tẹ́tẹ̀lẹ̀ so ayé náà gbogbo ẹ̀ náà ọlọ́run tó wá ní kẹ́kẹ́ túbà náà èmi náà tó wá rìn lọ torí táwọn báyìí ọkùnrin bá ṣe báyìí ah máa ń dàlá ọkùnrin ó ṣe dáadáa pọ̀ òun á tẹ̀ tọ́kùnrin ọ̀sẹ̀ nínú kí ni o lè méjèèjì tọ́ba

òfin ti bẹ ọ̀rọ̀ kó bá alámọ̀lẹ́ tara ṣe é pé ẹ ẹ kí ló ń yẹ mọ̀ kẹfẹ́ yọ̀ wọ́n. tunu bí láyà dúró kàyà ìlàhí wà fún kànà fìhàn wà bí ìtajọ́dọ̀ wà fún kànà fìhàn wà bí ìtajọ́dọ̀ wà àbẹ̀wálé wà ń kẹfọ́ra tẹ wàjà làtẹ fàǹtà lọ́hùn tákùmù máa torí dùn fàáńtà wọ́ọ̀rù takùn mọ́ máa àtàṣà o. bẹ́ẹ̀ ká dúró dáa nísìsiyìí mo fẹ́ fi ṣẹ̀rí ọ̀rọ̀ hmm. mo ti bọ̀rọ̀ lójú ọkọ ẹ̀ àbí àbí mo fi ṣẹ̀rí ọ̀rọ̀ ogun hmm. ṣé ká sùn àbí ká sọ ní jẹ́mẹ́jẹ́ ká sùn ìtìfà ọkọ̀ tọ́ba àti rí ojú ẹ̀sìn báyìí pé jésù ti fojú wò lè sódìé ọ̀nà ìyàwó táwọn ará ń sọ bí àwọn àdàyọ̀rọ̀ tó ṣe pàtàkì púpọ̀ nínú ẹ̀rí bẹ̀rẹ̀ mi bẹ̀ bóyá tí ẹ̀ máa fẹ́ fẹ́ obìnrin kan ó lọ bẹ̀rẹ̀ àpò àbá ẹ̀ mọ ìsì sísà yẹn kí ló kàn. kí ni wàhálà ti kí ni kí ni tẹ wàhálà ìkòkò ọkọ ẹni tó ẹni tó fẹ́ fẹ́yẹ̀ olóní ẹ̀tọ́ kó béèrè àwa rẹ̀. ìzùnnú náà sòbí khayra àwa ìní làṣàrò náà sì ìlàm tààfù àní làṣàrò náà sì ìlàm tààfù àní. torí kò sẹ́ni ọ̀dà hmm. àfẹ́yẹ́ náà máa ń gbòdà sí i. نعم يظن الناس بي خيرا وإني لشر الناس إن لم تعف عني لشر الناس إن لم أمي يبري بري nípa àwọn alágbádá wọ́n ní mustachaaru mo ọ̀tí àmàlà ni. tọ́ba tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ti ẹ̀ náà ọ̀gbọ́dọ̀ sọ fún un. ẹ̀sìn wọ́n dé gbogbo ẹ̀ ní o tọ́ba wọn béèrè ó sì kí ni o èyí tí mo mọ̀ nípa rẹ̀ tí ó bá wá béèrè kìí ṣe pé pé àkè ẹjẹ́ mi kan tó bí fún yóò ẹjẹ́ mi kan tó bí fún yóò má sọ tiẹ̀ fún tó bá gbọ́ ní ìdí tiẹ̀ ní lọ́sẹ̀ kí ni o wà fún. ẹ̀yà kò mọ̀ bọ̀. islam bó ti gbé kalẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ náà wà hadith àbá ọkùnrin ibùdó àbí àwọn ó ní àbá wà ámúrò ibùdó àás ó ní àdáfà ní ámúrò ibùdó àás mi ń fi látòrí ẹ mò ń wò lẹ́nu rẹ̀ àtòrí àwọn ẹ̀rọ sísọ yìí fún mi kò sì ń lọ. ó ní lamọ sọ̀rọ̀ fúnra mi nà àhùzámi ọ kọ́ni náà lẹ́mọ́tò jẹ́ náà nìkúrẹ́ ṣá ó ní gbàtí àyè gbé pété ó ní afọwọ́ náà yìí pé ìgbà tí àwọn parí àkàndá ó ní bá pe àwọn yẹn yìí pé ẹ wá ká tó èmi rí ráàyò kan tó tún yàtọ̀ sí bá a ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì wọn ni mo wà akúmọ̀pọ̀ lọ́pọ̀lọ́ ní kí ló rí ó ní rọ̀ àìtó ó ní nǹkan tó ń wọlé bí ànábì ṣe ń lọ yìí ó sì ṣe kó jẹ́ pé ọwọ́ dùn wá o wí ni wá o ó wù sọ náà àwọn náà lè wí ni o ṣùgbọ́n ẹjẹ́ dàbí ọgbẹ́ ẹjẹ́ ti pẹ́ pé kéèyàn owó àmì ìṣẹ́ òkú ah bí kìí ṣe ń lọ yìí bí kìí ṣe ń lọ yìí a kò lè pè wá yóò ti wá lọ mọ́ òun pé kí ń lòun ó fi fẹ̀yìn rìn tóun option b <laughs> bí kìí ṣe ń lọ yìí ẹja ayé ìdìmọ̀ ẹ̀wọ́ option adùn náà fún wọn sọ fún ọba oníkìlọ̀ wa ní ẹja lọ sí habasha fọdàkùnrin ẹ̀ńdà ha lọ tó sọ́dọ̀ ọba nàjáṣí فإن ظهر محمد على قومنا سنقول محمد لو لو وين يا وين يا كنا عند النجاشي كسوا على فوا أهل لا يرون النجاشي فإن أن نكون تحت يدي أحب إلينا من أن نكون تحت يد محمد صلى الله عليه وسلم ولكن أنا أقول النجاشي قد جاء olùdarí nàìjíríà ọpẹ́ àwọn ojú káwọn ó jẹ olùdarí àdínàbí yẹn nígbà tí ó ti yẹ.

àyàfi àwọn kọ̀ọ̀kan tí ẹ bá jẹ́ sọ̀díkì máa yọ kọ́ símù ní ìhùmọ̀ mi. sọ̀díkì máa yọ kọ́ símù ní ìhùmọ̀ mi. ويرمي بالعداوة ما رماني ويرمي بالعداوة ما رماني. أقام بهذا الرأي وهو بدعا أقول الله إليه بكره ẹ̀jẹ̀ àgbà tí amúdò sọ ẹ̀jẹ̀ àfọpọ́lọ́ rẹ̀ sọ pé o lè fà kùsù lánàá ah amúdò mu alẹ́ ẹ̀dùn o a máa rí lọ́nà jọ̀dọ̀ nàjàṣí lásán o àwọn ọba mọ́kẹ́kẹ́ ògbé nǹkan lọ́wọ́ ẹ̀jẹ̀ àlọ́ wà ń tá àgbè fún nàjàṣí mọ́kẹ́ láwọn àgbè fún ó ní ẹ̀jẹ̀ àlọ́ mọ́ ẹ gbé àwọn awọ ẹrẹrẹ tí ẹ ti apaláró ìní nàjàṣí fẹ́rẹ̀ ẹ̀jẹ̀ àdàjọ kọ́sàdàjọ àwọn dàjọ abánadọ́ kúlífà wàlọ́hì ńlá làyìndáhù ẹ wá wo ìmọ̀ ó ní adọ́dọ̀ nàjà sí báyìí káyì tí onye tá a kó wá fún káàpù yẹn jẹ ó ní ni mo bá tajú ká mo kàn rí ẹnìkan ni amúrò ibùnà òmẹ́yà rọ́bì yà lọ́wọ́ ni amúrò ibùnà ó ní mo ṣe inú amúrò bẹ́ẹ̀ bì ó ní àṣẹ àdìnàbí ń صلى الله عليه وسلم وكان رسول الله عليه وسلم قد بعثه إليه في شأن جعفر وأصحابه أما من الله قولي وقوى من جاشي صرا نقرأ جعفر وتي أوين يعني تي أوين تي واتلا أني مو أوين ويكي wọ́n sá dùn ta títítítí fọ́dákọ́lá àlẹ́ amúlò òun wọlé ń tẹ ìmọ̀ràn ọmọ yìí àbọ̀mọ̀lì jù òun wọlé ọba nàìjíríà sọ̀rọ̀ ń bọ̀ parí ọjà dé ó ní mo kàn wọ́n wò ah ọkùnrin bá sáwọn ẹ̀rọ yìí pé tí ẹ̀rẹ́ ń tọ́ wọlé amúlù rẹ̀ dé ẹ̀dá mọ̀ ẹ̀mí lòun mọ́yà yìí ah, ẹ wo inú rẹ̀ pé tí má jọ́kọ́ dọ́rọ̀ nàjà sí ná yìí kọ́kọ́ bí ní èrè pé kí ló bá wa tó bá fi lè sọ pé ìtọ́ bá wa rè yìí tó wá bí nàjà sí rè pé kọ́ yọ̀ǹda fún mi kí n pa kí n pa amúlù rẹ̀ mọ́yà tó bá lè yọ̀ǹda fún mi èyí sòrí ẹ̀ka nìkan àríjẹsẹ́ bá nàrí ah, gọ́nà máa ní ìwọ náà ló kúkú ń darí wa ọkùnrin náà láfi sọ fún un bọ́ ọba ṣe rò sí náà ni ó ní ọba wọlé gbósòrò ọ̀dọ̀ nàjáṣí ó fẹsẹ̀ sọfẹ̀dẹ́tùláwó kàmẹ́ kóńtò àṣìlá ó ní mo bá forí kalẹ̀ fún nàjáṣí kẹ́lá sí mẹ́sì tó wa ọba ní fàkọ́ ọmọdé sọ díẹ̀ kí ọ̀rẹ́ mi ò ní yàgò ó ní sílẹ̀tì lóyún wọn ní kẹ́gbẹ́ kan fún <laughs> onígbé wa ó ní bá ti gbé bá ti gbé gbogbo àgbélẹ̀ ó nílò ẹ̀wá tó sàmì ìdùnnú ti mú ó ló ń kàn bílẹ̀ rẹ̀ ní pé ìwọ ọba mo rẹ́kọ̀rọ̀ kẹ́lẹ́ ẹ̀ka fọwọ́ yẹn kí lọ́ọ́ bá wa náà àbí kò jẹ́ ẹni sóore sáyẹjú ẹ̀ ó ti rò pé ìdùnnú rẹ̀ ti mú Nàjàṣí tí òfin ní ìbẹ̀tí ọ̀sán mẹ́ nígbà wa gbọ́ báwọn wọ́n ní fàgọ́dì inú bá bí Nàjàṣí bíi pé ẹ́ òní bó ṣe mọ inú bí débi pé ó fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mọ́ rẹ̀ bíi pé mo rò pé mo kàn máa ni níbi irú bíi ẹni tí òjìṣẹ́ ọlọ́run rẹ sí mi ẹni tó ṣe kí ni o tó jìṣẹ́ ọlọ́run ọba rẹ sí mi lọ́sẹ̀ kí ni o ìlọ fẹ́ pa ah, ó ní ah, ẹni àwọn òtí yẹ ẹ̀ńtọ́ wa ẹ̀ńtí jìbìlì wa máa bá ọwọ́ ara yẹn sí mi kí wọ́n á yọ̀dá kọ́ ọlọ́pàá wọ́n sà bọ́ bínú gan amúdùn fún mi ní ìmọ̀ yóò yóò bá ìwà ọmọ bẹ̀rẹ̀ sí bínú sí amúdùn gan ah tírú kí nìyẹn ẹ wá wo ìmọ̀ ní ẹ̀fíṣẹ́ pé gbogbo gbàṣẹ́ bọ́lọ̀ bá ní pé èèyàn gbà sílámù èèyàn sà gbà ibi amúdùn sí sílámù hẹ́nu n ò wá bínú nàìjà ṣé wá bínú bá nàìjà ṣé wọ́n sọ pé jẹ́ wọn sọ fún ọ wọ́n yẹ kàkà yà ámù wọ́n ámù wò ó àtẹ̀yìn ni wà sẹ́dẹ̀ ọ̀hún gbọ́ tèmi o kọ́ tẹ̀lẹ́kùnrin o. Nàjáṣí wá ṣe dáwà fún dáwà tó sá fún ní nílùú ẹ̀ tó fi sáwá bíi Nàjáṣí wá ṣe dáwà mọ́ sọlá lẹ́wọ́n kò sí bí èèyàn tó lórí dáwà yẹn gbé ẹ eh, kí ni nígbà tó sọ́gbà tó wá dé sùkúl fi ilẹ̀ lọ́lọ́run ni yóò ti rí dáwà àti ẹ̀yẹ kọ́sà ti gbọ́ yé ìtàfẹ́ lónìí ó ní fàyín náà wọlọ́ ilà àlẹ́ àkè àwọn afáà ní ah, ànábí olódòdó lọ́wọ́ o kọ́dà ó ní yọ́ padà jẹjà ó ní yọ́ padà borí gẹ́gẹ́ bí Musa ṣe borí Fìràwọ̀n ó ní fàbàyà àníyàn láwọ̀ alẹ́ Islam ó ní dájá ṣe bá ní kí n gbé báyà láàrin àwọn àti ẹ̀pẹ́ ìṣe islam ha ó ní mo bá gbòmùtà mo ti gbà náà nù ìfín gbàgbà mo bá ó ní mo bá tọwọ́ àbàtìgbà láàrin ìlú àti ẹ̀. àwọn tó ń tọwọ́ mẹ́ta o ó ti gbà sọ́ọ̀mù ló lé o ńlá fún pé má jẹ́ kẹ́nìkan kó kó bọ́ ọ bí sọ́ọ̀nù àwọn dàda gbòlẹ̀ ni má jẹ́ kẹ́nìkan sàárẹ̀ ọ̀pápọ̀ o kálukú ó dàwọ tẹ̀lé ọkọ̀ kan ní. tó o bá gbẹ ọ̀rẹ́ mi ò tí ì máa ṣe tó ọ̀rẹ́ rẹ àbẹ̀tẹ̀ kan kú ní owó wa. tó bẹ́ẹ̀ tó pọ̀ pọ̀tọ̀ rẹ̀ yẹn wọ́n sì ọ̀rọ̀ tọ̀tọ̀ ni. ó ní òkè àgbà láàmú òkú bí wọ́n ṣe lẹ́ta lọ sọ pé ọpọlọ tí mo gbé lẹ́ẹ̀kan kọ̀ lọ́mọ́ o. eléyìí ọmọdé rẹ̀ sí àwọn sọ̀ha àwọn èèyàn rẹ̀ ó ní fàkọ̀rọ̀ ah, kí so ẹ̀yin rẹ wa tó sẹ bẹ́ẹ̀ ni pé àárín ah, lè dúró ń bì so ẹ jẹ́ ká padà sí ibi àti ń so ká ká padà bẹ́ẹ̀ ah, bó sáwò pé padà bó sí bí ó tọ́ ni níta kólẹ̀ dà wọ́n ọba ti dà ẹ̀yin sí bí sọ́pà ti gbàgbọ́ ẹ̀ka bẹ́ẹ̀ lòlù àwọn àá padà sí sínú lò ó ní ìlàbá padà ó ní ọ̀sán mọ̀kànlọ́tò àmì ìrìnàṣẹ́ sọ́lámà wọn ò gbé kò sí dókòó ju pé kóun lọ bá nàbí gẹ kóun lọ dèkìlẹ́ islam òun fún ó níbi tó ń ti lọ àwọn ìgbà àwọn ọ̀sán falaki tó Khalid ibn Walid o <laughs> má pàdé Khalid ibn Walid ha ó ní ọkùnrin ìsìrè sẹ́yìn gbà yẹn fatihu fatihu sẹ̀sẹ̀ ń bọ̀ kò tí ì pẹ́ ó ní ó sì mú ọ náà láti mẹ́ka ọ náà ń bọ̀ mmadu ya ya abu suleiman abu suleiman o ti mẹ pẹlú Khalid ibn Walid jẹ wọn yà abu suleiman ayi lò yà abu suleiman bọlọ lọntẹ nínú lásìkò yìí ah ó ní wàlláhi <laughs> Khalid sọ pé mo fọlọ́ ń gbà búra wò ọjọ́jọ́ ti kílẹ̀ ilẹ̀ ti mọ́ òṣùwọ́rọ̀ kankan mọ́ wà iná rọ́gùlà ànàbí yìí ṣe ọkùnrin ànàbí azab èmi lọ ní o mo lọ ní ẹni o wọn lọ gba sílámù fàhátà mẹ́ta nígbà tá a fẹ́ sẹ́yìn jì àwọn ọ̀sán bá bá òdòjà wọn náà ọ̀gbọ́n àti ọ̀dà pé o ti dáre kejì o ní fàkútù wọn lọ ìmọ̀ jíjù lọ lẹ́ èmi náà wọ̀ láti ṣe kankan mo wọ́n gba sílámù náà ni ah, ìyá wọn bá jọ kóra wọn ìlànà ìsọgbẹ́sọ àbí mélòó lọ́gbà sílámù ńdọ́kẹ́ náà alìlẹ́gbà wọ̀ pé amúrù yìí ibùdó as àti Khalid ibn Walid alìlẹ̀ ìsìlámù papọ̀ ṣùgbọ́n àtúndì sọ pé kò rí bẹ́ẹ̀ torí pé ó ti gbà nù lẹ́tẹ̀tẹ̀lẹ̀ náà ṣùgbọ́n àlè sọ pé ìrìàrù ìsìlámù rẹ̀ àti ti Khalid ibn Walid ṣe kí ni ọ̀pàpọ̀ nínú bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ ni pé tàbí méjì kan gba ìsìlámù dọ́kẹ́ náà kára kìtà ni tàbí àṣekú ìzì tàríkù ìsìlámù ẹnjẹ́ tọ́ba ó ní àbúrò náà sọ́lá kọ́lì bàbá àbí sọ̀rọ̀ àbí ìmọ̀ ọ̀gbọ̀n sáà múlò ọba ṣẹ̀dáyà fún mọ̀dàdà ó tún mọ̀tò sọ̀tẹ̀ ẹ̀dẹ̀kùn bá súnmọ̀ فبسط رسول الله رسول الله صلى الله عليه وسلم يده الي ان بات هو رسمي فقلت يا رسول الله كما هو بتاع الله اه من قرا دي في مواقع وجيسي الله غبا اني ابايلك النبي ان بين ني سي بايا كو مو اسلام ان كان تي ولي kátó nínú islam àtúlẹ̀ ah, ṣe é pọ̀ jẹ́ wọ́n èdè mọ̀ tó bá yẹ pé sọ́ọ̀mù kan gbà yìí ẹ wù ọgbẹ́ sẹ́gbọ́ ọgbẹ́ bàbá ìgbẹ́ pọ̀ ó rẹ̀ lẹ́bi jẹ́ mọ̀ ní ìsìnkí tó náwó sí ọkọ tó gbà tó yẹ pé sọ́ọ̀mù òwúrẹ̀ ní pàtàkì ìwà rẹ kò sí pọ́ìntì káwùlẹ̀ mẹ́ balẹ̀ lọ láàhàwùlẹ̀ ọ̀rọ̀ àkókò pàtàkì ìrẹ̀lẹ̀ wọn lẹ́yìn ó ní kẹ́lí islam ò lè pa gbogbo tá a ti ṣe yẹn ní òní tó jẹ́ ẹsẹ̀ táwọn akẹ́kẹ́ mọ̀ pẹ̀sẹ̀ ni tí ọba lè parẹ́ kí láwọn àtẹ́rẹ́ àdá aráàmù tó bá yẹ pé kí n máa padà lò jáàbù kí n padà di onísúnà kí n fi rúbọ̀lẹ́ lọ́kùnrin kí n gbẹ́sọ̀kòtò mi kí wọ́n á di ẹni ọlọ́run bá tán kí wà mí da tí ọba lè pa gbogbo wa mo ti mu tí mo ti parọ́ tí mo ti sẹ̀ rí kí wọ́n láǹfààní mo wá fi àjàrà mi tí ìdílé lọ kúrọ́ọ̀bù wà tí má ó ní ànábì tí mo fẹ́ béèrè nù ṣé tí n bá dáwọ́ sí ọ sọ fún mi lọ́kàn balẹ̀ pé anna Allah yaghfir li ma taqaddama min dhanbi ọlọ́run fúnra ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ ṣáájú bí mi. ó ń sọ ọlọ́run wa ní ya amúrò báyà amúrò mọ̀ wá fa inna islam yajubbu ma kana qablahu wa inna hijrata tajubbu ma kana qablaha sallallahu alaihi wa sallam. abdulfọ́ kan balẹ̀ ìsìláàmù ọmọ ń dà wo yóò jà tútú gbogbo tó bá balẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yẹn nínú ẹ̀sẹ̀ téèyàn bá sọ pé ìṣe má mo sì di tẹ̀lé ọlọ́run àbáyé ìsìláàmù ó sì parẹ́ bí ẹni pé wọ́n bí ẹni pé wọ́n kọ kankan náà wọ́n yẹn lóṣù kọ́dà bí èèyàn bá ṣe gíga náà bó ti bá ti máa ṣe nù dèmọ́ ètè ìgbà gbé ọkọ̀ yóò bàlágbé òní báyìí àwọn àwọn ah, <laughs> tí ń di bàyẹ̀ náà wọn àwọn àwọn àti ah, mọ̀ yẹn ní jíwẹ̀ tì kò ní gbọ́ ibi lẹ́yìn kókò ládùúgbò yìí so inshallah àádùn òbí nínú àdìsí àdìsí náà láti wá gbé ṣé àmùsùn wa béèrè kàmínà wà nàbí àbí ó béèrè bàbá béèrè kí ló béèrè ṣé ànàbí sì gbà fún àbí ó gbà fún àti ọkọ nínú ọkọ béèrè ànàbí èmi ò ní náwó sí ọ hmm. ìtí tí ìgbà ti mọ̀ pé garanti pé ọlọ́run fúnra ṣẹ̀dì ní tí ọba ti sí ìnáwó sí ọ hmm. àdìbí fún garanti àti fún garanti hmm. àṣẹ gbogbo ògbà tí mo bá wà nù ẹsẹ̀ kásìkèjì tí n bá ti gbọ́ wà sókè ọ̀dà tí n bá ti fi rẹ̀ sẹ́mi mi sì mọ̀ lórí ẹ̀ àti ọlọ́run ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ló fi jẹ́ wípé gbogbo wa pátá ìta àmọ̀sọ̀rọ̀ pé fàlà sọ àlà àdábìláhi àkọ́wà. fàlà sọ àlà àdábìláhi àkọ́wà. wàlà. وصلى الله على نبينا محمد إلهي لكل الفردوس ألا ولا قوى على النار الجحيم ولا قوى على النار الجحيم فهب لي توبة واغفر ربي فإنك غافر ذنب عظيم فإنك غفور بحمدك وأستغفرك وأتوب إليك الصلاة إذا أدركوا ما تنسوا ولا تقولوا الله أكبر الله